àdúrà yìí pé ẹ o ó pé ẹ òwò àdúrà yìí pé ẹ o ó pé ẹ òwò àdúrà yìí pé ẹ o. àwa ti ní bàbá nílé èlíjà máa kó wa jẹ̀bi ṣé ìwọ la síwájú ajá ìjà máa lẹ́yìn ẹkùn ó ṣe ìwọ òwò àdúrà yìí pé ẹ o ó pé ẹ òwò àdúrà yìí pé ẹ o. ṣé àmì mú un. dẹ̀ ké o ké aleluya mi ò tí gbọ́ tó bó ṣe yẹ kí n gbọ́ mo ní kó ké aleluya àdúrà kan ọlọ́run ẹran ọlọ́run rẹ. there is no prayer that God has sent to me to you tonight. ṣé o máa gbàdúrà náà bó ni gbà. are you going to pray the prayer or not? ṣùgbọ́n kó tó gba àdúrà yìí. before you pray the prayer. bá mi kọrin. you have to sing this song with me. àjogún àti àṣẹgun ní àjẹ nípa ẹ̀jẹ̀ Kristi àwọn oníṣẹ́gun. olùwàjẹ ti wá àti yóò ṣubú kò sóhun tó lè kù agbára ọ̀ṣẹ́gun àwa ṣẹ́gun ni wá ọ̀ṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù bàbá fún wà ní ṣẹ́gun wà ní ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ jésù. wa òjọba àwájú àṣẹ ńlọ àwájú àṣẹ ńlọ amen amen àwájú àṣẹ ńlọ àwájú àṣẹ ńlọ nítorí àwa gbẹ̀gbẹ̀ wa lórí ọjọ́ ìṣòro àwa ju aṣẹ́gun lọ. àwa ju aṣẹ́gun lọ o. àwa ju aṣẹ́gun lọ. àwa ju aṣẹ́gun lọ. àwa ju aṣẹ́gun lọ. àwa ju aṣẹ́gun lọ. orí àwa bẹ́ẹ̀ lè wá lé ọ Jésù. àwa ju aṣẹ́gun lọ. ó kọrin kan. You are the Lord láti jáde lórí ẹ̀rọ àṣeyọ lórí kẹ́rẹ́lì wọn. You will never àṣeyọ lórí kẹ́rẹ́lì bọ́ọ̀dì. Almighty God, that is your name. That is your name. You are the Lord. You are the Lord. That is your name. That is your name. Never àṣeyọ lórí kẹ́rẹ́lì. àmì ńlá kankan rúbọ ọ̀tá rẹ. to put your enemy to shame. àdúrà kan la rán mi sí ọ ẹyọ kan péré. there is one prayer that they have sent me to tell you tonight. tí o bá lè rí àdúrà yẹn gbà. if you are able to say that prayer. ní oṣù tí o wà yìí. in this month that you are. Oore tí ó máa yà tá rẹ lẹ́nu. The blessing that is going to surprise your enemy. Tí o tẹ̀lé ọba ìdúpẹ́. That your enemy will come and celebrate with you. Oore tó máa yà tá rẹ lẹ́nu. That will surprise and perplex your ah, enemy. Ah! Oore náà yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ. That amen. Thank you. Àìtí ìbẹ̀rẹ̀ ìyanu Ọlọ́run ti wà ní àárín wa. We have not started and the wonders of God is in our midst. Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé wa. God has started work in our lives. Ohun tó gbé wá sí ibí yìí. Whatever problem you have brought here tonight. Wàhálà tó gbé ẹdẹ bí yìí. Whatever problem that has brought you here tonight. Ohun tó jà ẹdẹ bí yìí. Whatever war that has brought you here tonight. Kò ní bẹ́ẹ̀ lọ lọ lọ. We no return with you again. Olúwa sọ fún Mósè. God spoke to Moses. Ó ní èmi. He said I am èmi I said I am. Má ṣe bẹ̀rù. Do not be afraid. Ọlọ́run ní kí n sọ fún ẹ pé. God say I should tell you tonight. Má ṣe bẹ̀rù. Do not be afraid. Olúwa ń bẹ ní ọ̀rẹ́ wa. I am God I am with you tonight. Yóò tó kúrò ń bẹ̀. Forget about rain. Umbrella tó kàn fi sórí yẹn ń waste time ara ẹni. You are just wasting your time if you are using umbrella. President Ghana wan ṣe independent last year. President of Ghana when they were òjò ń rọ̀ òjò yẹn rọ̀ ó ń rọ̀ ìyá. when they were having their independence anniversary it was raining heavily. ó dẹ̀ sọ wípé ó ní. and he said. ẹ yọ gbogbo security kúrò. remove all the security. ó ní ìmísí ọlọ́run ní òjò. he said rain is the blessings of the lord. tí balẹ̀ ń fẹ́ bùkún rẹ. if God wants to bless you. kí buhari ló máa wá síbí yìí. if buhari said he is coming here tonight. ó ní má fi umbrella borí o. don't use umbrella o. Oh má fi umbrella borí o. use umbrella. tó bá fẹ́ gba appointment. if you want to get an appointment. kò máa ní appointment yẹn wọ́n sáré appointment gidi. o ò máa ní for umbrella borí. if you want an appointment from Buhari and you want. tó bá dé fìlà ó sì fìlà. you will not use umbrella tonight. ó sì fìlà. you will forget about your card iṣẹ́ òjò. it is the work of God. òjò yìí ń ṣiṣẹ́ kan nínú ayé. rain is performing one wonders in our life. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. bàbá ṣe wá ṣe pé ó ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé. Júdà. Ìdìrú lé ẹ̀yà Júdà. Ọlọ́gbẹ̀rẹ̀ àbúyọ̀ ọ̀la o, ẹ̀yà Júdà ò bà wá. Ìdìrú Ó lórúkọ Jésù ní ìgbà mẹ́ta. You will shout the name of Jesus three times. Tí ó bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ nínú. Let it annoy the person that is standing beside you ìṣòro wà níbí ní àárọ̀ yìí. there are different kinds of problems here tonight. àti wàárọ̀ àbẹ́ àti wàárọ̀ ni. ní àárọ̀ yìí àti wọ́. tonight. tí ọlọ́run fẹ́ tú sílẹ̀. that God wants to release. onírúurú ìṣòro tó wà níbí lónìí. There are so many kind of tribulations here. Tí Ọlọ́run fẹ́ gba ìṣàkóso. God want to take control of. Mo dẹ̀ mọ̀ pé ìwọ ni. And I know that you are the one. Mo ní mo dẹ̀ mọ̀ pé ìwọ ni. And I know that you are the one ó pè ní ìgbà mẹ́ta. he will shout his name three times. ó pè ní ìgbà mẹ́ta. he will call him three times. olúwa tú mi sílẹ̀ lọ́wọ́ ìgbèkùn tí God deliver me from the bondage that I am. olúwa tú mi sílẹ̀ ní ìgbèkùn tí God release me from the bondage that is fighting me. olúwa tú mi sílẹ̀ ní ìgbèkùn tó jà ìdílé mi. God release me from the bondage that is fighting me. olúwa tú mi sílẹ̀ ní ìgbèkùn tó jà àwọn ọmọ mi. Father deliver me from the bondage that is oh, fighting me. àdúgbò. Oh yes oh yes. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má gbàdúrà pray ìgbèkùn tó ń tí mo wà all the bondage. tọ́tẹ̀ ní àkójọ. Ramadan allow me to have any faith. Tó dẹ̀ ní ibùjókòó. Ramadan allow me to have any any hope. Tó dẹ̀ bímọ. Ramadan allow me to have children. Tó dẹ̀ ṣe àṣeyọrí. Ramadan allow me to have achievement. Ah olúwa máa tú mi sílẹ̀. Father begin to release this thing? dẹ̀ kí àwọn ọmọ mi kó ṣàánú fún mi. Ramadan allow my children to pay for me. Ìgbèkùn tí mo wà tó dẹ̀ kí àwọn ọmọ mi kó ṣàánú fún mi. The bonding that Ramadan allow my children to pay for me. Ìgbèkùn tó ń lé oore jìnnà sí mi. God is making favour to one of Olúwa tú mi sílẹ̀. God deliver me. Olúwa tú mi sílẹ̀. God deliver me. Ẹ̀mọ́ tú mi sílẹ̀. Holy spirit deliver me. Ah ìgbèkùn àìsàn. The old the bondage of sickness. Ìṣègùn àìsàn. The bondage of sickness. Ìṣègùn àìsàn. The bondage of sickness. Olúwa tú mi sílẹ̀. God deliver me. Ẹ̀mọ́ tú mi sílẹ̀. Holy spirit deliver me. Gbàdúrà. Gbàdúrà. Ah, yes oh yes yes yes bẹ́ẹ̀ni yes bẹ́ẹ̀ni yes bẹ́ẹ̀ni ha ṣe olúwa thank you Jesus thank you Lord thank you Lord Jésù olúwa tó gbàgbà wa in Jesus name we are prayed ohun tó lọ́run rán mi sí ọ nìyẹn o that is what God has sent me to you tonight. kó tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. before you listen to the words of God ìwọ lolúwa. jẹ́ ká yín orúkọ rẹ lógo. ìwọ lolúwa. jẹ́ ká yín orúkọ rẹ lógo. ajé ọjà. ayọ̀ ìwọ lolúwa. Bí ọwọ́ ní àyà rẹ. Put your hand on your chest. Kókò máa ṣàmì tí bá ti ń gbàdúrà lọ fún ẹ. I say amen as I say these prayers. Elijah wí pé. Elijah said. Tó ìwọ Ọlọ́run ni o rán mi ní iṣẹ́ yìí. If you God as the one that sent me this message. Ó ní jẹ́ kí àwọn let àwọn òrìṣà báàlì yìí kọ́ let the Baal ó dẹ̀ pàṣẹ. the idol of Baal. ó ní kí iná sọ̀kalẹ̀. let fire consume them. ó ní dá mi ló pẹ̀lú iná. answer me with fire tó bá jẹ́ pé ìwọ ọlọ́run ló rán mi ní iṣẹ́ yìí sáfẹ́ ènìyàn. it is God who sent me this message to your people. gbogbo ìgbèkùn tó bá ti wà. all the bondages that is here tonight. ìgbèkùn àìríṣe. the bondage of àìrí of poverty the bondage of lack the bondage of non-achievement àfàtì the non bondage of non-achievement àfàìtó the bondage of non-achievement ìdààmú àti wàhálà problems and tribulations. ohun ojú tá ń rí àti èyí tí à rí. all the seen and unseen wars. gbogbo promise and fail. all promises and failure. gbogbo gbogbo ìkórira bá all the things that is causing hatred on you. gbogbo àìsàn tó ń ṣe é ṣojú wá sí bí mi. all sicknesses that came here with you. ó yẹ olúwa mi máa. àdúrà tó gbé wá síbí yìí. all the prayers that you came here with tonight. nǹkan tó ní jẹ́ iṣẹ́ ni wípé tó bá jẹ́ pé mo ní bàbá kan ní bàbá àbí mo ní bàbá kan ní kọ̀kọ̀ àbí mo ní nǹkan kan tí mo gbẹ́kẹ̀lé lẹ́yìn. the only reason why God will not hear my prayer is if I have one father somewhere or there is something or one idol that I have before you God. ṣùgbọ́n tó bẹ̀ yín ọlọ́run ni. if it is you God. tó rán Mósè ní iṣẹ́. that sent Moses on errand. torí lọ bá mi gba àwọn èèyàn mi sílẹ̀ ní ìgbèkùn. Moses should go and deliver your people from bondage. lọ́wọ́ ogun Fáráò tó jà wọ́n. bondage of Pharaoh mo ní gbogbo wàhálà tó bá ẹ débi yìí. say all the problem that came here with you tonight. ó mọ o you know it you don't know it ó tomorrow. ìtumọ̀ o kò ní ìtumọ̀ it does not mean it. gbà á ní àdúrà fún ẹ báyìí. pray tonight. báyìí. Yes. Báyìí. Now. Báyìí. Now. This Níṣẹ́jú yìí. This minute. Ní wákàtí yìí. Náwà. Ah. Nísinsinsinsinsinsinsinsin. This very moment. Bí mo ṣe ń sọ báyìí báyìí báyìí báyìí. As I say. Ó yẹ kí Olúwa máa tú oyé sílẹ̀. Bẹ́ẹ̀. tó ti ń gbé kiri. all the loads that you be carrying here and be there. ọba aránni níṣẹ́ má padà lẹ́yìn ẹni kábíyèsí. God who sent someone on an errand and not leave him. ìwọ ló ní kí n ṣe nílùú ìsọlọ. you are the one that said I should do it in Isolo town. kò ń ṣe ọgbọ́n mi. it is not my own wisdom. kò ń ṣe èrò mi. it is not my own thought. kò ń ṣe agbára mi. it is not my own power. Gbogbo ọkọ̀ tó wà níbi tó ń gbọ́ mi. All the souls that are here listening to me. Gbogbo ẹrù àjàgà táyé gbélé olórí. All the bondages that the enemy has put upon your head. Gbogbo àjàgà ibi táyé gbélé olórí. All the loads that the enemy has put upon your head. Ó yá Ọlọ́run fọ́ kalẹ̀. Àmì ní àwo kanlẹ̀ kò gbérí mọ́. the wall of Jericho came down totally and it has, it has never come, up again. ó ti di ìwà àti rẹ. all the world that. tó jẹ́ kí aláàánú rẹ ó rí ọ. and your benefactor. tó jẹ́ kí olórí rẹ rí ọ. and has not made your benefactor to see you eléyìí kò kọ sàmì yẹn kò ṣe kó dẹ ka ọ̀tá ẹ ni kó dẹ wo odi yẹn pátákó. so this one you say the amen with a louder voice. odi tó ń dìwọ̀ àti orí rẹ lọ́wọ́. all the friends. odi tó ń dìwọ̀ àti ìdúró rẹ lọ́wọ́. all the world. odi tó ń di ìpèsè rẹ lọ́wọ́. all the world and the separating you are. wọ́n yẹ odi náà kó wọ́ọ̀lù. come down to now. àmín ah, so O ti ṣe bẹ́ẹ̀ àmín ah, olúwa ni pé ó ti rí bẹ́ẹ̀ sẹ́ ah, God said it is so already O ti ṣe bẹ́ẹ̀ àmín jésù olúwa wa in Jesus mighty name àmín àmín lórúkọ jésù. èèyàn kan wà ẹ̀pọ̀n ń dùn ẹ̀pọ̀n. there is somebody here you have problem with your genitals. jáde síta come out. ẹpọ̀n. your genitals. kóró ẹpọ̀n ẹ̀kan jù kan lọ má ti ju o. one of your scrotum is bigger than one. ibi tó bá wà jáde. come out quickly don't be ashamed. jáde. you have problem with your genitals come out. ọlọ́run ló sọ. God has said it. hallelujah. Hallelujah. Gbé ọwọ́ lé. Oníṣẹ́ àrà. Oníṣẹ́ ìyanu. Oníṣẹ́ àrà lọ́lọ́run ni.